علينا اللهم إنا نجعلك خير المشاعر وخير الدعاء وخير النجاة وخير العمل وخير الثواب وخير الحياة وخير البنان وتسليمنا وتذكرنا وعزيزنا وأكيد إيماننا وصلاة أولادنا وتقبل صلاتنا واغفر وسيلتنا ونجعلها كفتات العافية بذاتنا اللهم إنا نجعلك فواتح الخير وخواتمه وتوابعه وأوله وآخره وظاهره وآخره درجات الأولاد بالجنة اللهم إنا نسألك أن بحالك ونا وتضع وزرنا وتشل أمورنا وتغفر قلوبنا وتعشق قلوبنا وتنور قلوبنا وتبدلنا ذنوبنا ونسألك الدرجات العلى في ذكرنا اللهم إذا سألك أن تبارك في نفوسنا وفي أسمائنا وفي أبصارنا وفي قلوبنا وفي قلبنا وفي قلوبنا وفي أهلنا وفي محيانا وفي مماتنا وفي أعمالنا وفي أخلاقنا ونسألك درجات الأولى من الجنة اللهم جنبنا مكرات الأخلاق والآباء والعذاب والأهواء اللهم قنعنا بما رزقتنا وما رزقنا فيه واغلب علينا كل غالب لنا بخير برحمتك يا Àdàmìnà wá sí oòrùn àwọn òṣàwọ̀ àwòkọ̀lá ìròyìnkan. Màmọ́dé lágbàláwé ní mọ̀ ní tó tàwọn ọ̀dà láàrin ìpàdé láti àwọn àtàbàmì àyà tí ìrìnlẹ̀ òun láàrin ó lè mọ́ ويوم نحشره جميعا فنقول للذين أشركوا أين شركاؤهم ثم نقول للذين أشركوا أين شركاؤهم الذين أين شركاؤهم الذين كنتم تدعون ثم لم تقوم فتنتهم إلا أن قالوا والله ربنا ما كنا مشركين انظر كيف كتبوا على أنفسهم وضل عنهم ما كانوا يمتعون ومنهم من يستمع إليك وجعلنا على قلوبهم أكنة أن يفقهوه وفي آذانهم وقرا وإن يروا كل آية لا يؤمنوا بها حتى إذا جاءوا يجادلونك يقول الذين كفروا تقول الذين كفروا إن هذا إلا تنظير الأولين ما شاء الله بالله العسير وبوجهه الكريم وسلطان قدير من الشيطان الرجيم قتل ما أوحي إليك من الكتاب فقالوا أمين الله تعالى بتلاوته Pátákà tùfá ní Alifáàfù ní pátákù sọ́ọ̀ ní Màkáàní. Bàyí ní ọkùnrin àbúláyìn ní àmàlì. Àtàkàrù mọ̀ máa kiri láti ní kìrá láti àbúláyìn nínú àdìmọ́sí. Àjíwọ́n láti máa fi kùrẹ̀ aawa rụna adịọ miri aahụrụụ gwaadịọ ii anahahụ adịọ mii awa anụ gwa adịpọ mii awa do adịpọ mii akwa aa hụ وألقوا الدنيا يسألوا وأنصاروا ومن شبعت حلال وحرام ونية تشبيه وأسباب وثيقة وثقنا نافع بسم الله الرحمن الرحيم بسم الله قبل أن أن الحقوق الذين آتيناهم الكتاب يرثونه كما يرثون أبناءهم الذين آتيناهم الكتاب يرثونه كما يرثون أبناءهم الذين خسروا أنفسهم كفور فهم لا يؤمنون ومن أسلم ممن افترى على النار كذبا أو كذب بآياته إنه لا يؤمنون ويوم نسلوه جميعا ọmụnanụurụdịadi tụ ụ na ukọakụọ aadia ụọnaa akụkọ ụitenaaụụ i naakụkọ ụ kwaliteayịradị na ampụ naaụotụ كيف كذبوا وساء أنفسهم وذل عنهم وكانوا يحسنون ومنه ما يشتبه إليك وجعلنا على قلوبهم أكنة أن يفقهوه وفي آذانهم وقرا وإن يروا كل آية لا يؤمنوا بها حتى إذا جاءوك يجادلونك يقول الذين كفروا إن هذا إلا ساطير الأولين الحمد لله رب العالمين بالله وصفاته ويأذي أبيك الشيء لا تطلعوا أيها أيها ولا مثله أيها oúnjẹ táwà sálé náà. Masha Allah. Masha Allah wata inna billah Allah la quwwata illa billah Lọ́wọ́ àti pọ̀. Alhamdulillah. Wọ́n ló ṣe àwọn akọ́ ìdáwà dára wà ó sì wá lẹ̀ pàápàá Àlàfo ilé ọ̀tọ́ tẹ̀lú ká lọ́wọ́ máa fi wá jẹun. Agbára rẹ̀ lọ́wọ́ rẹ̀ làlú àtúnbẹ̀rẹ̀. Tó lẹ́yìn náà, a ti tọrọ àlèkọ́ òkè àtìgbà fún ẹni pé òjíṣẹ́ ńlá lẹ́gbẹ̀ẹ́ Ẹni tá a kò sọ ìkẹ́ fún àpapọ̀ pé ọlọ́run, ọmọ bá mẹ́rin wà ọmọ. Ọlọ́run, àwọn àfáà wa àgbà tí wọ́n ní orípa ẹ̀. Àdé láti ṣẹ́ ìlú abúlé ìgbà àti Mọ̀hánà. Lọ́wọ́ Bámi ṣàlékún àforíjì rẹ̀ fún ọ. Àmín. Bàbá mi kẹ́wọ́n. Àmín. Ní kíkẹ́ ti yọ́ tí ó gbáyè láti ṣe fẹ́. Àmín. Àwọn kò ṣe pàtẹ́wọ́. lẹ́yìn ọ̀gbá náà lè fi pàtẹ́wọ́ wọ́n jáde kárí ó fi pàtẹ́wọ́ kọ́ wá ń gbà á ń gbà pé ó ṣe ṣe láàrin nǹkan fẹ́ o bàbá gbèsè ayé àwọn àbá wa náà ọ̀nà wọn lọ́wọ́ bẹ̀ ọ̀pọ̀ àwọn bàbá wa gbogbo ràn wọ́n bàbá gbogbo láti rẹ̀ gbogbo Akíwa akíra wa o, àdúpẹ́ ọlọ́run àwọ̀ ẹni ọ̀. Àní níṣẹ́ ìgbà làwọn ẹni ọlọ́run bá ní jẹ́. Lọ́wọ́ lọ́gbẹ́ àwọn kàkà kí ó tó ṣì ọkọ̀ ọ̀kàlá ìlú náà, ó sì máa jẹ́ ọ̀rọ̀ dáa. Wọ́n lọ ṣe báyìí àwọn fáìdà dáǹgá ẹ̀ ẹ̀yà pàtàkì ẹ̀ gbogbo ẹgbẹ́ wá jẹ́ pọ́ fẹ́ nímọ̀ ọgbọ́dọ̀ ojú kéré ìfẹ́fẹ́ nínú ìmọ̀ torí ìmọ̀ lóyún àṣìlú ní akówá ìgbà ẹnu àwọn èèyàn láti mú ìmọ̀ Kìí sọ ń jẹ láàpẹ̀rẹ̀ àtúntàwọn ìjìṣẹ́ lẹ́nu. Àti wà láàrin. Ẹnu àwọn ìjọba àfá àdìsúrú ó ti dá wátà, ó dá wátà tó tó wà ní. Ó ní kẹ̀ẹ́dà tó wá kẹ̀ẹ́dà tó Àwọn ìjọba àlárùn-ún Àbá ìwé oúnjẹ ọmọ ayé ṣùgbà, lọ́nà ni ọba lè kẹwàá. فأقبل ذات يوم وهو راجع من المسجد أفاي فلو نعزل إمام بوالي ولكن ولم يأتي المرأة فسن بوالي يقول فسن فلو باي فكي ló ṣe lé ní ọ̀bẹ̀rẹ̀ kò fóòrùn tó ṣe àyà rẹ̀ gan-an Ah. Àṣẹ̀tọ́nù sì ti gbé ìjọba ìjìṣẹ́ ní ọ̀tá yìí. Torí ojú irinṣẹ́ tó lágbára ní. Ah, àfi tó jọ ọ̀gá yìí ló. Tó jọ ọ̀gá sí rí ìgbà. Mo tó bá rí yóò gbé jù sí ọkàn ní àṣẹ̀dáni ìgbà gbé kìíní fèjì fún ọ̀nà bá mẹ́rin pẹ́ bára ní ààrẹ́gbà Ìgbà láàrin ti bá ló ti bá lọ sọ. Àwọn ọmọ ìjẹta jàríta bá lọ rí ilẹ̀ ìbátàrí. Ọlọ́dọ̀ bí ní ìlú yìí, ṣe bí jẹ̀rà mo ti ṣe fún mi, Bàbáyé máa tí ìlú a ń ṣe àkúnmí àlẹ́yìn anìmọ̀. Àgbùn gbà ní ọlọ́run. Kó máa jẹ́ pé ilẹ̀ ìrẹ́kù wá jẹ́ okùnfà ìyà. Máa kú bí ní ìrẹ́ta. Ọlọ́run, ó jẹ́ ìbọn ìṣirí ẹ̀ẹ̀kan Ìrìnà wa náà ìyá bá wà kalẹ̀ o. Gbogbo gbogbo ara wa náà ìjọba wà kalẹ̀ o. Kò sí èkó fẹ́ pààrọ̀ ń bẹ́ o. tí ó dàbí tọ́lọ́run ni láti orí ọmọ ìtọ́sọ pọ́lọ̀ lọ́nà ọjọ́ ọba ti pé ti pé ọmọ ọlọ́pàá láti lè bẹ́ẹ̀ ni ọmọ fẹ́lá ọmọ òun tó wáyé alukùránù ń bẹ lórí ẹ̀ وإذا كثر في البطلان استغل الصبي بلعن ما سبيان Àwọn ni ọmọ ẹgbẹ́ ọ̀sẹ̀ ọmọ ẹgbẹ́ ọ̀sẹ̀ ṣe ọmọ ẹgbẹ́. Mọ́ ti fi àbá ẹ̀lẹ́ta ló bá láwọn ẹgbẹ́ ọ̀sẹ̀ ṣe rí, onú bá parapọ̀ bá فإذا تتوا حاجكم خصه أقبل إليه Ọlọ́run máa bà sí rí wá o. Ẹjẹ́ àti àwọn ẹ̀kọ́ tó lè. Ọmọ ìgbẹ̀kan àgbẹ́ àti máa ṣe. Ọlọ́run bà sí rí. Ah, ọ̀gá mi ò kí ń sọ

ká ṣàjọ́ dúpẹ́ ní alhamdulilá aláàdíyájú àpá àmìlí àṣà àfáàní nínú dúpẹ́ pọ́nà ọba tó mú ṣùtàkó fún mi tó ṣẹ̀dẹ̀ fún mi ṣùtà ní ìgbẹ̀sẹ̀ láwọn gbàrẹ́ sí ó tó àbá kí àwọn sọ̀rọ̀ ọmọ ti ṣe lọ ọmọ ti ṣe lọ ó pé owó yóò tó ọmọ ti lọ. bàbá ìlú náà wọ́n wà dáadáa tó máa ń lè lọ́sìkè ìrìnàṣà ìgbàsílẹ̀ ẹ̀yẹ. àbọ̀ òfin nínú láti ilé òṣẹ̀ lọ sí ilé àrùn. omi nínú náà. فعصب فعصب الصبي فاشتغل عنه فاشتغل عنه مع سريان حتى خاف الشيب على نفسه. فقال اللهم انك جعلت في بصري هيبه. الله لا. أما أقول لهم يا موسى

ìdìbò ní yóò a. kó gbé àpá ìwòye ajẹ́kò náà mọ́ ìdè títà náà èèyàn méjìdì ni ó tọ́gbọ́ anáàmì ní máa ìṣọ́lá ń tán sáyìn àwọn bàbá náà ní wọ́n náà ní

tó tó wá nínú ìpadà nírọ̀lẹ́ àfáà àfáà yìí lóṣù ọmọ ẹni súpà ohun tó sì ọmọ àwọn ìwò ìwò kò fóònù ló kó bá yàwó yàwó lọ ní àwọn yàwó ó sì tó bẹ́ẹ̀. rárá o yọ̀nà yọ̀nà òwúrọ̀ bọ́lá ń ti dá àwọn obìnrin lò ní ẹ bá kọjú ìsínà ní ẹ sọ̀rọ̀ ìsínà ní Téèyàn bá sì lè gbé ìwòkú òjò lẹ̀, ó lè tó ń gbẹ́ta, á lè ń gbẹ́ta oṣù. ọlọ́run bá wá lè gbé onye òdì sílẹ̀ ó ní abáhù láàbí lọ́nà ala àláwọ̀tà òfin kọ́dìdì ẹni náà lọ́rẹ ní tí ó rí àmì rẹ nínú ọkàn rẹ ká ìdíkọ́lọ́dọ̀ lọ. gbogbo abúkátá òkú ní iná sí dálẹ̀ olùsíníkà Àwọn agbèsì Fáwúdá àmì náà lọ́pàá rí. Àwọn ọmọ ọmọ ìgbé, ó sí láti rà ní sáwá rí. Àwọn ọmọ ọmọ náà rí. Ó sí láti rà ní sáwá rí. Wọ́n lọ́pàá àwọn agbèsì gbogbo Lẹ́bí ìwò fún o ní Oye, oye, tó ń gbé kò ní òkò náà. Ọmọ nìkejì ẹ tó ń ṣe ṣe ta rẹ̀ tó ń gbígbẹ́ ìwò fún o náà. Wọ́n ní wà mú sáàmù náà rìn, iná tó di iná pápá, tí ń bẹ̀. Oòrùn. tí ìjọba ńláńlá wọ́n ní ẹkẹ́ èsì pé mẹ́rún sítáṣígà ní ìsàlàyé ẹwọ orí ìsàná máa iná gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni ní wọ́n ní ìrìnà فبما فيها بلا قول wà ود فبما فيها بلا قول ولا وتري Àwọn ẹni ọlọ́run wọ́n máa ń sọ̀rọ̀ ìdáríjì náà wọ́n dáríjì wá. Ọlọ́run tó àgbáwẹ̀ náà sẹ́yẹ̀ náà ń pé ẹ̀rẹ̀ jù nílẹ̀.

gbogbo ọ̀nà náà mọ́yẹ̀ tó sọ ọ̀nà ṣẹwájú. Sọ̀rọ̀ ahụ láti bẹ̀rẹ̀ lónìí láti pẹ́ ohun. Sọ́kùnlá ni a súrà kẹfà áyà ọkùn. أعوذ بالله من الشيطان الرجيم الذين آتيناهم الكتاب يعرفونه كما يعرفون أبناءهم Ọlọ́run fi wà, ọlọ́run sọ́kọ̀ lẹ́bí Mùhánà الذين آمنوا الكتاب يعرفونه كما يعرفون أبناءهم Ọkùnrin pé àwọn tí máa ń fa lẹ́bù wọ́n ti méje, ṣùgbọ́n ń bá ní kó jẹ́ òṣà yìí. Kọ́dà, ọ̀nà wọ́n ọ̀nà mọ̀ sí pé ọ̀rọ̀ ọlọ́run náà yọ oyè ọ̀rọ̀ mílíọ̀nù àwọn tó ń ṣe àwọn ṣe pátàlì ọlọ́run sì ní padà lẹ́yìn wọn. ọ̀sán bá ti ẹ lọ wọn náà máa bá ti ẹ lọ lọ́ba gbòdì ó lè ajé ọ̀rẹ́ rẹ̀ ní kò dì. Dákùn ọmọ ń tẹ̀ yọ́ ọ̀sọ̀jẹ̀. Ọlọ́run máa ń wọ́n mọ síra náà wọ́n mọ́ gẹ́gẹ́ bí ọlọ́mọ ṣe mọmọ ni a mọ́ Adàní ìlà ọ́sẹ̀ oòrùn láàrín ìgbà ọkùnrin àwọn ọmọ láàrín òkè náà. Wọ́n láàrín ṣùgbọ́n àwọn tí wọ́n kẹ́ pàdánù ẹ̀mí wọn, àwọn ẹni wọn gbàgbọ́. Wàmẹ́ ni a dúrà mú ní ìrìnlẹ́ ọlọ́run ní kò sí ẹnìkan tó dá àdáparọ́ mọ́ lọ tó tọ́ àwọn tí wọ́n fi ọ̀rọ̀ lọ́wọ́ lọ. Àwọn ìrànlá àti ààyá sí tàbí ó pè òjòjò ayọ̀ ọlọ́run pè ní ọ́. ويوم àwọn tí wọ́n ń lọ ọlọ́ni ara tí ó ọjọ́ táa kò gbogbo wọn jọ jẹ̀mí ha ní àpapọ̀. Rọ́bàdà mú lórí ìlàdínà àṣọ. Ọlọ́rin Ọlọ́ni náà, a wà sọ fún àwọn tí wọ́n mú rogún pẹ̀lú ọlọ́. Àìrìnàṣò ọlọ́